Thank you. ìgbàgbọ́ táwọn sáájà nínú ọ̀gbìn àmọ́ sọ́kọ̀ọ́ àlejò sọ́kọ̀ ìgbàgbọ́ tó dọ́kàn tó sì wọra ní ìgbàgbọ́ táwọn ينادونهم Amén. 我喜欢。 lè sọ pé ẹ gbàgbọ́ ìdálà kúlẹ̀ nínú àmọ̀nù kọ́ọ̀lù àmọ́nà. Ìjọba pàdé àwọn olùgbàgbé òdodo bí Kùrán ti wọn tura wọn o ti lu dára wọn àbí olú dára wọn. Wọ́n ní pé àmọ̀nà àwọn náà dàgbà. Ee àwọn mìíràn wọn sọ pé bàálà bẹ́ẹ̀ ni wọ́n láti nàkó. Wọ́n láti nàkó. pariwo yí pé ẹ bá bẹ pẹ̀lú àwọn tí nínú yìí tòótọ́ ni. ọ̀là ìdílé tó bá ta ń dùn máa ń kúnlẹ̀ fún wọ́tà máa ń bẹ láàrin àwọn àgùlẹ̀ rẹ̀ tó. ìyàtọ̀ tí ń àti tiyín ó come lui yàtàzí òbí yìí ẹ máa wọ kẹwọn tààyè làwọn méjì ẹ àwọn ìgbà lónìí sẹsọ kọlọ bó o bá jẹ wo mi ní òdodo náà wọn yà yà wọn ní pé ayébáwọn àwọn ìgbà lónìí ló wọn lójú kọtí wọn sọ wọn pé àmà ní àbí jẹmọ apàdé àwọn ọgá àwọn ọmọdé lọ́dọ̀ àwọn mùsùlùmí yà à ń tàn wọn ni ọlọ́pàá wọn á pé àwọn ìgbà lódodo ló ń fi àṣẹ yẹ rárá wọn olóhùn ọlọ́run. àwọn ìyá sáà sí òru eléyìí wọn máa túmọ̀ sí pípí tó o bá ti ń fi ẹni tí ń ṣẹ̀sìn ọlọ́run ọba á sì yẹ̀yẹ́ ọ̀fọ́nà sí yẹ̀yẹ́ ọlọ́run ọba á yẹ̀yẹ́ tiẹ̀ náà yẹ̀ àdúgbò sọ́ra dáadáa ọlọ́run ọba sọ yìí pé alùpùpù lónà ìyá sítà sí ònà mi nítorí ọ̀sọ̀nù ìgbọ́dọ̀ ni ọlọ́run gẹ́gẹ́ ìyá sítà sí ònà mi torí àtúnṣe ni ó gbọ́dọ̀ ọba tó sì yẹ̀yẹ́ ẹni ọba wa ṣe ọgbọ́dọ̀ ṣe ní àbíká sọ àlà àbílẹ̀ ọ̀rọ̀ sáwọ́ ní àlẹ́ ìgbà ọ̀dí ọlọ́run ká àgbọ̀gbọ̀ ìgbàlọ́gbọ̀ táwọn ẹ̀rọ ń fi kú rẹ̀ àbílẹ̀ bí mo tún bẹ ọ̀lẹ́rìn alá ọ̀lẹ́rìn alá àwọn ẹ̀rọ bá rẹ̀ ní ayé fẹ́ni ń ṣẹ̀sìn ọlọ́run ọmọ ọba tó la ẹ̀dá sí yẹyẹ tó ọba fẹ́ kọ́ lọ dá yẹyẹ tẹ̀lé. bí ọmọ ẹni yìí ló bá fẹ́ra wọn sí yẹyẹ a máa ní abẹ́ yẹn ẹlòmíì a máa tún lè yẹyẹ tí wọ́n fi ṣe yóò sì lọ wọ́n yóò sì lọ wọ́n kún sún yóò sì ṣe ara rẹ̀ léṣe lọ́ọ̀ ní abẹ́ kọ́ ẹlòmíì ni ojú tó wọn lónìí yóò sì tara rẹ̀ yóò sì nara rẹ̀ bó wàá yẹyẹ tọ́lọ́mọ sí bá ń gbẹ̀mí ara wọn tí ń jẹ́ wọn ronúkú tí ń jẹ́ wọn ṣe ra wọn léṣe bóò ni ẹ̀yẹ ètò ọlọ́run ọba pẹ̀lú ẹgbẹ́ ẹ̀ bóò ni ó ṣe ọlọ́run ọba ṣe yẹ wò bọ́lá ọ̀bọ̀ ṣe ní bí wá ṣe ẹni wípé ámì kú kàmúra ámì ẹni gbàgbọ́ yín kó má bàa sáré o ìgbàgbọ́ tó bá bá ti sáré o ní ọ̀la ni lọ́run ìgbàgbọ́ dọjọ́ ọ̀gbìn ọ̀rọ̀ àwọn tí ń gbádùn tí wọ́n ní ìmọ̀lẹ̀ ọmọ ní àlámúná fún máa àwọn ọ̀sẹ̀mí ìgbàkan náà ní wá. wọ́n sọ wọn pé òótọ́ ni wọ́n náà lọ́wọ́ gbàgbọ́. wọ́n lọ́wọ́ kí n nà kún bàbá kún àwọn fúnṣà kún ní kó fìtí nà bàbá láyé ẹgbà kún lórí àwọn àgbọ̀ ọ̀kà. nínú ọ̀gá iyèméjì ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyèméjì bá ń bẹ ní kọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹ̀ sí sún gbangba ẹ bá ń sọ àwọn ọmọ ìwé ìlú sí yẹ. àgbọ̀n yẹ́sà ṣíṣe omi ọlọ́run wọn náà bá tó fi wọ́n sí yẹ. ọlọ́run bá lòun fi wọ́n sí yẹ̀yẹ́ ó wáyé alẹ́ ìgbé àtúntò náà lè wọ́n sí yẹ̀yẹ́. tàbí ká sọ wípé sóti ẹ̀ dá kí ló wọ́n sí yẹ̀yẹ́ sọ́dọ̀ kí ló wọ́n sí yẹ̀yẹ́ àjọ̀dá kọ́dá ọlọ́run tó wá lòun ṣe ẹ̀yẹ ń pọ̀ tó lòun ṣe tí ò dá ẹ̀ dá mi lóhùn ọlọ́run lòun pé òun fìyẹ́ sí ẹ̀yẹ tó lòun ṣe tí ò dá ọ̀dà òkè ẹnìkan fẹ́ dá ẹ̀yẹ rẹ̀ lẹ̀ ó pè tó pè o ẹ wá dé gbangba ní tó ti wo tí ó fi ṣe tí fi dá ẹ̀yẹ rẹ̀ ọlọ́run á ní kó tó lè dé ìṣẹ̀ ọ̀wá rẹ̀ ó sì ẹ̀yẹ àwọn ìṣẹ̀ sẹ́yìn lọ ayé ọ̀dà àbí ẹnìkan ti pété ìgbòrò ó ti dédé ilẹ̀ mọ́ ó ti ti gbogbo ẹ̀ ọlọ́run wá ní kó ní kó forí o ayé wa ń wọlé lórí bí àbàbà ah, ìwọ náà wá kú ẹ̀rí bí ọlọ́run ọ̀sẹ̀ ó sì ẹ̀yà àkóso ẹ̀yẹ àti ah, ẹ̀yẹ nínú náà wàhálà ọ̀nà ẹ̀yẹ ẹni ọba ṣe yẹyẹ ẹni ọbẹ̀ dá yẹyẹ rẹ̀ lẹ̀ ọ̀dà yorùbá la ẹni tó fẹ́ dá yẹyẹ rẹ̀ lẹ̀ àwọn àyà bẹ́ẹ̀ pọ̀ innahum yakiduna kaida wa akidu kaida wọ́n ń dèjì bẹ́ẹ̀ tí wọ́n wọ́n mú ọlọ́dún èmi náà sì dèjì tọ́lá kí ló máa dèjì ọ̀dà akéyìn ò dèjì ìdìdá àwọn ṣùgbọ́n tó o bá rò pé nìkan bẹ ń dèjì sí ọ ìwọ náà wá sí bí ìgbà tọ́ ọmọ ọwọ́ àwọn ìpínlẹ̀ ẹ̀kọ́ sọ́kọ́ ìsọ̀rọ̀ àbọ̀ ìwọ náà tó dèjì àwọn ọmọ ètè méjì nìkan láyé wọn dà wọ́n yà lọ. yẹ kéèké nàzà àwọn ìṣàwà ẹni tí wọ́n bá jù sí àwọn omi yòókù bẹ́ẹ̀ kan tí bá ti wọ́n lọ́nà yóò bu àwọn omi ẹ̀ kó lẹ́ka. ọlọ́run á òun fẹ́ yí ni wọ́n tọ́ yà yẹn kó ń tèsì ẹ̀ dáadáa báwọn bá ti ń kú òun ti máa dáwọ́ ní òkú ọlọ́run jẹ wáyà sáwà náà ò mara wọn ní yà ní bá bá yọ ṣètò ètè sí ẹ̀sìn ọlọ́run ní wọ́n sáwà pè ní wọ́n bá ti fẹ́ gbọ́ ẹ̀sìn báyìí wọ́n ní wọ́n pè lọ́wọ́ ọmọ ọdún sí ní tí wọn bá fẹ́ gbọ́ àwọn tí wọ́n ń ṣẹ̀sìn ọlọ́run ọba tó la ẹ̀ka specialist yọ ọmọ bó ṣe bà wọ́n ló kọjẹ́ ọmọ bó ṣe sọ̀tọ̀ kó sọ ń pa àti tójú rẹ tó àti tójú rẹ ọ̀tọ̀ ẹnìkan bẹ ládùúgbò wa ń sọ mi bí wọ́n ń ṣe wáàsì tó ti ṣe é tèmi gan yóò yà gbogbo wa mùsùlùmí ní á kájọ sọ fún mi kọ́ ló pàtàkì sásìlò lásìlò àjẹyọ mọ̀síláṣí nígbà báwọn èèyàn gan bí wọ́n ṣe lọ nígbà kan lẹ́yìn lọ́ba bẹ́ẹ̀ tọ̀ kó ṣe wọlé rẹ̀ tọ̀nà lọ́ba lípẹ́lẹ́ àkànbẹ̀ tí wọ́n bá a sùn. láti lọ́mọ pé kí ọ̀tẹ́lẹ̀ àwọn ọ̀tún ọ̀gbìn ẹ̀rẹ̀ lọ́rọ̀ tó ó sì sọ́lọ́nà àbúrò ọ̀sẹ̀ òkú kọ́ máa ń lọ́nà. àwọn olùgbàgbọ́ òdodo lóòótọ́ ni wọn ò ní í mà kí ní kan tí yàrá bá láyé àfikún tẹsẹ̀ ilé mọ̀ wọn ò ní fẹ́lẹ́ yóò náà wọ́n àwọn sẹ́yìn ìgbà wọn làwọn ń sẹ̀sì àwọn sálọ làwọn alára tó bá tún yá wọ́n sàdọ̀ àwọn ọ̀dọ̀ àwọn alágbèbá wọ́n sì máa ṣẹ̀ṣẹ̀ ti hàn nítorí wípé kí wọ́n mọ̀ bá a lọ́la pé kí wọ́n bá a lọ́la ìgbẹ́ tí bá fẹ̀sọ̀ náà wọ́n bá ṣe tó bá yà là tham ta não planta hoje, não planta mais, tá? Olha, meu, bá rí kékeré kan tó gbóná gan wọ́n wà sàkéyìn sí gbàsára ètò wọn sábà sọ sí létí ayé ẹ mọ́tò kò gbàsára wọn náà gbàsára àjálù wọn sì rán sí ó dìbò wá tó gbàsára mọ tó mọ́tò wọn. kí ni ẹbí ṣe ń gbọ́dọ̀ dá wa kí ni ẹbí ẹ̀kọ́ ṣe dá wa ẹ̀bọ̀ kọ́ lè ẹ̀bọ̀ ẹbí ṣe dá wa ṣùgbọ́n nígbà náà ẹjọ́ sọ ẹbí kò yẹ sí. ní èsì ẹni ọba yé sí lọ́ba dé ń léwu sọ̀rọ̀ lórí owó ìṣòro òsì ní balance torí islam tí wọ́n gbà ní islam aláǹdà ní balance. ẹnì kan ó ní gan ẹ máa ní sùúrù ọ̀dà ẹ bá wọ sùúrù ló mú islam wọn ló bí. Ah, ṣé mú islam wọn bí torí ọlọ́wọ́ àbí torí káwọn èèyàn fẹ́ lè bá wọn rí àwọn èèyàn. torí káwọn èèyàn máa di àwọn èèyàn ní islam ló wù ní ọmọ wa tó